àtọ̀rọ̀ ìgbà ìgbẹ̀ fún àríyá sallallahu alaihi wasallam àjọmọ́ àti ìsàárá nígbàgbà sí àlékún rẹ̀ àlékún rẹ̀ àlékún rẹ̀ àti ìgbésà rẹ̀ táwọn ìpínlẹ̀ àdájú àti àwọn tí wọ́n tẹ̀lé wọn àtàwọn tí wọ́n tẹ̀lé wọn àti gbogbo àwọn tí wọ́n wà lórí ìlànà náà sallallahu alaihi wasallam nítorí ti ọjọ́ ìgbésà ìgbéyàwó àjọmọ́ àti ìsàárá kọ́mọ́tà gba ẹ̀yìn kọ̀ọ̀kan wa náà nínú wọn. lónìí ètò ìsìn ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú oṣù Ramadan ọdún one thousand four hundred and thirty four lẹ́yìn ìtura. a ó tẹ̀síwájú lórí ibi àti sára wa tàbí ìdí a ó lónìí lọ́dún yìí ọ̀nà ni sọ́rọ́ tó kọ́ lé àtàkì bẹ̀rẹ̀ àlàyé sọ́rọ́ tó lé. Atúgbò ẹ̀mẹ́ra wa sí ẹ̀tọ́ wa nírọ̀lẹ́ tó ní gbogbo ẹ̀jẹ̀ àti sọ́ra wa pẹ̀lú gbólóhùn ọ̀sálàmù àlejò ọ̀rá tó lọ ní ìrọ̀lọ́ ọjọ́ àti. Pẹ̀lú ọ̀dà bá ti ká àwọn ọ̀dà ara ẹgbẹ́ àti sọ́ra lọ́wọ́ tó ń bọ̀ yìí òun náà ní a ó ṣe àlàyé ìmúra wa ní ìrọ̀lẹ́ tòní. ọlọ́ọ̀bá ní sọ láti sọ fún wa nínú alukur'an. بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى منهم القبور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر ينقلب إليك البصر خاسئا وهو حزين ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير سورة الملك سورة nínú àwọn sóra tí ọlọ́ọ̀bá àdúgbò lásọ̀kalẹ̀ wà lẹ́yìn ọ̀pá wàhálẹ́ ìwọ̀sẹ̀lẹ̀ ní ìlú mọ́kànnà òbí àpẹẹrẹ lọ́dọ̀ àwọn tí wà nípa kẹsíẹ̀ ìlọ́sẹ̀ sọ̀hálà ìwà níláyà àlejò pé sóra yóò sọ̀rọ̀ sọ́wọ́ ní alìmọ̀síyà. Aya ti bẹnu sóra yìí ní jẹ́ aya ọgbọ̀n, aya sáfì òun náà ló wà nínú sóra náà. سورة الملك سورة سورة الملك هنا لكافة الملك ولا هنا لسمى الملك ملك يملك ملكا سورة yìí wọ́n a tún máa pè é ní alùwàkíyà alùmùsíyà wọn a máa pè ní súrà tí máa ń sọyàn àlùmọ̀jíyà súrà tí máa ń láyàn nínú àwọn ọkọ̀ tí wọn a máa pè súrà yìí tó náà ni. àwọn àdúgbò pọ̀ lóríṣiríṣi ti ń sọ̀rọ̀ nípa súrà yìí. Ẹgbẹ́ náà àwọn àdéhùn yìí tó jẹ́ pé àdéhùn tó lẹ́ni. Ẹgbẹ́ náà àwọn àdéhùn yìí tó jẹ́ pé àwọn àdéhùn àgbélẹ̀rọ̀ ni wọ́n rọ wọ́n parọ́ rẹ̀ máa ní sọ̀rọ̀ àwọn ẹ̀rọ ìṣẹ́lá mi. tó ilé ìfẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé àdéhùn tí ó lálàáfíà tí a lè gbára lé àìsùnmọ́ rẹ̀ ni tí a lè àwọn àdéhùn yìí ọ̀hún náà ní àdéhùn èyí آه، الإمام الطبراني عليه رحمة الله اسمه الطاوة قال عليه صلى الله عليه وآله وسلم أنا الذي صحيحين نعم أنا آه، صلى الله عليه وسلم النبي صحيح إن سورة من كتاب الله Ànábì ní dájúdájú sóra kan bẹ ní kìtàbí láà nínú tírà Allah subhanahu wa ta'ala sóra kan bẹ ọgbà ọ̀rọ̀ kan bẹ nínú àkírọ̀ náà bá lè jọlá. Máa hi àkílá sára fún àyà. Ànábì ní sóra tó ń sọ fún yìí. Àyà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àyà ọgbọ̀n ní ìjọ mọ̀lọ́. Ànábì ní شفعت لرجل حتى أخرجته من النار يوم القيامة وأدخلته الجنة وهي سورة تبارك alábìlẹ من tó ń sọ yìí súrà yìí ó sì pẹ fún yà ẹ ó sì pẹ ẹjọ́ ti lẹsọ sí àlọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìjọlá súrà tá a yìí ó wá sí pẹ ọlọ́ọ̀bà àdìjọlá àtà àfàràjẹ tó wí náà títí ìtura yìí tó fi wá fún ẹni náà jáde kó nínú náà wà á ti sàlẹ̀ tó ń jẹ́ náà tó sì mú wọnú àjẹ́nà ọgbà àjẹrà wàhí àtúntò tó dábà àbàkà alábi ní sùúrà tó ń sọ fún àyè òun náà ní sùúrà tó dábà àbàkà tó àdìmọ́tò kẹsìrì àlẹ́yìn rahmatullah àwọn ọmọ gba àdéhìí àwọn náà ni wọ́n gba wa náà bákan náà àtúbí ẹgbà wá ní tó jẹ́ pé ètò lálàáfíà òun náà lè pé Abdullahi bin Mas'ud nínú ọ̀rọ̀ Abdullahi bin Mas'ud òun náà ní ọ̀rọ̀ yẹn Abdullahi bin Mas'ud radiyallahu anhu قل إذا وجع الحديث في قبره فيؤتى بالكبر رجليه. قل بكما بين سنو سعريه láti fi ọwọ́ sọ láti fi ẹsẹ̀ ẹ̀yàní àmàlákà wà bá ọ̀gbọ́dún lẹ́sẹ̀ ìkúnni ẹlẹ́dẹ́ sàlámù àárẹ̀ yìí tẹ̀lé ẹnì kan ohun kan máa wá sọ fún àmàlákà pé ẹ̀rọ náà ohun tó tọ́nà tẹ̀lé gbà dọ́dọ̀ arákùnrin yìí o ẹ̀yìn náà kò dá ẹ̀nà yẹn tọ́ra owó ìṣòro àti ìmúni èyí máa ń ka tóra tó ìmúni nígbà tó ti wà láyé èyí ń ka tóra tó wọ́n tó wá gba ọ̀nà ti ìgbèrí ẹ̀ láti pé ẹ́ ìdí ọmọ sọ̀rọ̀ yìí ẹ́ ẹ́ sábà tó wá gba ìgbèrí ẹ̀ láti pé wá gba pọ̀yàkúlù ní sáàdù ahàrùn máa wá sọ pé lẹ́yìn sára máa rí ìṣẹ̀lẹ̀ òtọ́nà tẹ fẹ́ gbàdọ́dọ̀ rẹ̀ ìnáwó kẹ́ ẹ̀ yẹ́kọ̀ọ́ abdullahi bin abbas wa sọ abdullahi bin usman wa sọ pé abdullahi bin mas'ud wa sọ pé iye alimani atu min abadillah sóra tẹ̀lé yìí o sóra tí máa ti kí ni òní máa kọ níyà kó ní ìyá Allah subhanahu wa ta'ala wọ́n yà ti sàwọ́ sóra tó alùpùpù wọ́n yà ti sàwọ́ pé sóra tó sọ yìí sóra yẹn gan ń bẹ nínú àtọ̀rọ̀ sọ̀rọ̀ ọba àdìgbẹ́lá fún àmì mọ́ta alẹ́ ìsàlá ọ̀nà àti sóra tó mọ́lì mọ̀nkọ́ra ahẹ́ في ليلة وقد أكثر أبيض عندما تصل إلى الليل توسع الأولى إلى الكاف وتسكني وتسكن تقوم وتسكن تقوم وأبيض وتسكن تسكني وتسكن أولى وتسكن وتسكن أولى واحد àtàwọn súra mi nínú àwọn àtò náà ló bá tó jẹ́ pé àwọn bá àdúgbò yíwa pé ó wà nínú àwọn súra ẹ̀ ó wà nínú àwọn àmì tí èèyàn máa ń ṣe ìwádìí tó tó sùn ìrọ́tò sórọ́tò àdúgbòlù nítorí àwọn ọ̀la nítorí àwọn àǹfààní tí ó wà bẹ́ẹ̀. ẹ wá rí sóra yìí ọlọ́run bá ti ọlá bẹ́ẹ̀ sóra yìí pẹ̀lú pé ọlọ́run bá ti ọlá ó nira rẹ̀ ọlọ́run bá ti ọlá nira ọwá ní òṣùwọ̀n tàbáàlà nílé èdè lárúbáwá ọwá tó òṣùwọ̀n tàbáàlà nínú àlùbárọ̀kà látàrí láti di gbólóhùn àlùbárọ̀kà àlùbáríkà ẹ̀rọ yorùbá àlùbáríkà náà ní yorùbá tó kéré òun náà lọ́jọ́ àlùbáríkà èdè lárúbáwá ní àlùbárọ̀kà àmọ́ yorùbá ò ní ìjà mi tí ó pè é yóò tún kéré tí yóò pilẹ̀ dáàbò mọ̀gbẹ́ dáàbò sọ̀rọ̀ yìí tó kéré lọ lójú àlùbáríkà lọ́wọ́ tó alibarika yìí wọn a máa túmọ̀ rẹ̀ sí alikairu kẹfì ike oore tó pọ̀ tó ní báyìí ló máa òun náà ní kíni òun náà ní à ń pè ní alibarika wọn a máa túmọ̀ rẹ̀ sí kẹfì. afáwa alhassan basri wọn ní gbólóhùn sábà rọ̀ká ẹ̀ àwọn oníṣòwò náà ní kíni wọn ní sàkọ́tù dàgbà sàkọ́tù dàgbà wọn ní òun náà ní sàkọ́tù dàgbà rọ̀ká. So àwọn mí sọ pé ìtumọ̀ náà ni pé yáàmà ẹ̀ sàkọ́játa ìtumọ̀ náà ni pé ó má kanga ẹ̀ ó má kanga tí ò sí ní bẹ́ẹ̀ tí ò sí ní àbùkù lọ́kàn tí ò sí lọ́kàn ẹ̀ tó àwọn mí sọ pé ìtumọ̀ náà ni pé yáàmà yàrá ìtumọ̀ náà ni pé yóò máa ṣe kí ni yóò máa bẹ̀ lọ béèrè ẹ̀ fọwọ́ wọn ti àti ìlẹ́bí ìlà àwọlá láwọn ìtàgbà àrọ́kà lẹ́yìn ọlọ́wọ́ bá a lè

ó tún yìí tó tún fi ìjẹ́lù mi lòdì sí ẹ̀rọ ó tún yìí ní ìjọba ọba àlejò láti mú ọ tó jẹ́ pé làákà ìlú ti ẹ̀dọ́ bẹ̀ gan tó jẹ́ pé ẹ̀sìn kan èsì ara rẹ̀ ti oore náà ó oore náà tún náà oore ọlọ́wọ́n ọba ẹ̀kọ́ ọlọ́wọ́n ọba ọba tó òun náà ni ọba tí yóò máa segin ni ọba tí yóò máa bẹ lọ la awúgbàdà ló ń bù yìí kò sí àkọ́kọ́ ọlọ́run ọba àdìsọ́lá gbogbo wa alákọ̀ọ́kọ́ bíbẹ̀ wa alákọ̀ọ́kọ́ tó a ní àkọ́kọ́ kọ̀ọ̀kan wa a sì ní àkọ́kọ́ níbàámu ńlá wa anábì adam òun náà ní ńlá wa òun náà ní àkọ́kọ́ ẹ̀ ń tọ́lọ̀ tó kálùkù wọn náà tó wá ní adún ní kíni sí kíni sí ẹ òun náà ní òun náà ní ìgbà kíni nígbà tí bí tó náà láti kíni òun náà láti ọba kò sí àkọ́kọ́ ẹ kò sí ẹ fún kíni fún kò sí ẹ̀ gbogbo ẹ̀ àfẹ́ tí ò bá àfi ló kù a mọ̀ pé àtìkù báyìí gbogbo ọ̀gá ló láti àbọ̀lọ́ ọba tó wàdà áàfin wà ọlọ́wọ́ ọba sọ̀rọ̀ nípa là áàfin ìjà wà kò sì sí ìgbẹ̀yìn fún fífẹ́ ọlọ́wọ́ ọba ẹni bẹ̀rẹ̀ gẹ́gẹ́ náà ni kò sí àòpin fún bíbẹ̀ ọlọ́ọ̀bà àdìsọ́lá ọlọ́ọ̀bà àdìsọ́lá wá ròyìn ara rẹ̀ bẹ́ẹ̀ ó wá ní àlẹ́bí ìyẹ́jì ìfòlù nínú ọ̀sánlá ọba tí ó jẹ́ ilé ìyẹ́jì ìfòlù ọwọ́ rẹ̀ òun náà ní kíní wà òun náà ní kápá òun náà ní kápá ọlọ́ọ̀bà àdìsọ́lá òun náà ló ní àlùmọ́lùkù àlùmọ́lùkù ìkápá tó jẹ́ pé kò sí pé ibá ìlú máa àwọn òṣìṣẹ́ náà máa ní kápá ẹ̀ a máa ní kápá lórí ìgbẹ̀kan ẹ̀yìn tá a bá ní tá a fún ara wa rà á sọ pé èmi mo dénú èmi mo lélẹ̀ yìí àmọ́ ní bá ṣe jẹ ìkápá rẹ̀ òun lélẹ̀ a máa ní kápá lórí ilẹ̀ ilẹ̀ yóò ilẹ̀ mi yóò sì lálàá tó dé ọmọ ọba àlejò láti kan òun náà ní ìkápá tiẹ̀ tó jẹ́ tó kò sí báyìí káàkiri ọlọ́ọ̀bá àdíjẹ́ lára ní wọ̀hú aláàkùnlé iṣẹ́ ìkọ̀lẹ̀ ọba tó ń sọ fún òní fún àyí òun náà ni ọba tó jẹ́ pé aláàkùnlé iṣẹ́ ìkọ̀lẹ̀ ọba tó jẹ́ pé ó ní agbára ẹ́ ó ní agbára lórí gbogbo ọ̀gbàpátá ẹ̀rì olóòtú rẹ̀ tó lágbára jù lọ ẹni tó lágbára lórí nǹkan yìí kò tún lè sọ tó bá tún dé ní nǹkan mí náà yóò tún ní kápá ìfà àti ìfà ilé ẹtún lọ́dọ̀ lágbájá ẹ̀ ìfà ìfà ilé àmúnà ọba àdìsọ́lá àlàáfíà iṣẹ́ ti ń kọ̀dí rẹ̀ ọlọ́run ọba àdìsọ́lá ó ní agbára lórí gbogbo mọ́tàlápátá rẹ̀ ẹ̀rí gbọ́dọ̀ sàbárọ́kà sọ́rọ̀ ọba àdìsọ́lá Al-Qur'an á rí pé ó tó bí Al-Qur'an

ọba tó ní ọba tí ń ọba tí ń fún jẹ ọba tí ń fún yín ní mú náà ní ọba tó jẹ́ tó jẹ́ pé gbogbo yàní ọlọ́wọ́ bá àdúgbò láwà lókè pátápátá lórí òkè àlára yìí bá ìran ní ìkàlùkì ọlọ́wọ́ bá àdúgbò ọlọ́wọ́ bá kò bá ti kàkà nínú kí ni nínú ìdá tọ́lọ́wọ́ bá àdúgbò lájá èyí tó kó ìṣòkó lórí àlára yìí tó jẹ́ àlára yìí lọ́wọ́ sí ló wà mú tó ọlọ́wọ́ bá àdúgbò láwà lókè nínú lórí àlára yìí ọlọ́wọ́ bá àdúgbò láwà lókè ilẹ̀ ọba tá ń sọ yìí òun náà ni ọba tó jẹ́ pé a máa mú òru yóò máa wá sí fún ìlú àti àjọ̀kan ọ̀sára wa yìí ẹ àwà lọ́sàn àríra wa ìmọ́lẹ̀ bẹ àmọ́gbà tó bá yá kò sí ilé ilé náà yóò wá sí ní yóò wá sí òru yóò fi wá bu ọ̀sán mọ́lẹ̀ àti ìgbà ó ti lásìkò ẹ àdúrà ilẹ̀ tí ń tú lọ ilẹ̀ tí ń tú lọ tó bá tún yá sílẹ̀ bá tún tú tọ́sù tọ́sù bá tún yọ òru ó tún máa ṣe kíni yóò tún máa wà káàkiri ọlọ́ọ̀bá àdìsẹ́lá náà ló ṣe bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá àdìsẹ́lá wọ́n ti sọ́kítà wọ́n kọ́mọ̀rọ́ wọ́n ti tún wọn sàkàrà àti ṣe kàmù ìṣe àmì ọlọ́ọ̀bá àdìsẹ́lá wá ní ẹ̀ẹ́rí àtòmùtẹ́ẹ́rí àti òṣùpátẹ́ẹ́rí wọ́n ti tún àtàwọn àràwọ̀tẹ́ẹ́rí mùsàkàrà ọ̀tún bí àmì ọlọ́ọ̀bá àdìsẹ́lá ní gbogbo ẹ̀ pátápátá tẹ́ẹ̀rí ọlọ́ọ̀bá àlejò aláṣẹ wọn ní pẹ̀lú àfẹ́rẹ́ gbogbo ẹ̀ gbogbo ọlọ́ọ̀bá àlejò aláṣẹ ní ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ṣe òun fún wa ẹ̀ òun lè ṣe kíni òun lè yọ tí ò bá ṣe rọ̀ fún wa ọlọ́ọ̀bá òun jìnà sí wa lára a máa wá ṣe àǹfààní oríṣiríṣi látara òun tó gbọ́dọ̀

ẹ̀rí ìṣẹ̀dá abẹ́kúta gbà yìí ẹ̀ ń tiẹ̀ tá à ń gbà tá à ń gbà yìí tájọ́ nípa tó pọ̀ jù nípa yìí yóò sì kékeré ìní oṣù rẹ̀ sínú ọmọ yẹn yóò sì rẹ̀ sínú ọmọ sọmọ tó kéè yóò máa yọ kúnmú látara tó kékeré látara tí atẹ́kùn ti kékeré ti ti ń pọ̀ jù bẹ́ẹ̀ náà ni oúnjẹ tá à ń jẹ ẹ̀ oúnjẹ bá pọ̀ jù yóò dá wa lálẹ́ fún yẹn òrùn tá à ń sùn tóorùn bá pọ̀ jù yóò dá wa lálẹ́ fún yẹn gbogbo tá à ń ti pátápátá kò gbọ́dọ̀ pọ̀ jù ọlọ́run bá àrísọ ya tó kíni òun àwọn nǹkan ẹni tí wọ́n ti mú wa bí àmì yìí pẹ̀lú kíni pẹ̀lú àtẹ̀rẹ̀ ọlọ́run bá àrísọ alá láwùlù fálùkù wọ̀lù àmù ọlọ́ọ̀bá àdúgbò lálùkàtì ẹ bàbá gbọ́ abàtẹ wá ẹ èdè ìjọba ti jẹ́ bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá àdúgbò lálùkàtì abàtẹ wá tó bá tó jẹ́ abàtẹ wá nìyí ó ní tó lè pàṣẹ mọ́ ẹ̀wọ́n lápàṣẹ lélẹ́ yìí tó bá tó dé tẹ́lí ti wò mí ó lè tó tó bá pàṣẹ àtẹ̀lé òjò lè ó mọ̀ mọ́ wọ́n lórí àti sọ̀rọ̀ ẹ bí eléyìí eléyìí tó bá tó pàṣẹ yà ní tó bá tó bá lọ́la ní abúlẹ́sàn dábúlẹ́wàá ẹnìkan kò gbọ́dọ̀ tó ní kò gbọ́dọ̀ jáde ẹ àṣẹ ìgbélé ìwà lọ

ọlọ́run bá dẹ́kọ̀ọ́ láti àjọ ọlọ́run ẹ̀ kò sí kankan ju pé tọ́lọ́run bá ti fẹ́ kó tẹ̀lẹ̀ ó sọ fún ìgbà pé ó ń máa rí bẹ́ẹ̀ padà kún lóṣù máa rí bẹ́ẹ̀ kò tó bẹ̀ gbólóhùn òṣè sí kò tó bẹ̀ gbólóhùn òní rí bẹ́ẹ̀ túlá àti tọ́lọ́run bá dẹ́kọ̀ọ́ lápá ọba ọgbọ̀dọ̀ mọ́lẹ̀ ẹ wá wò nígbà tọ́lọ́run bá dẹ́kọ̀ọ́ láwá rò gbogbo àwọn kàìsá ẹ wo bó ṣe ròyìn rẹ̀ tó ọlọ́run bá dẹ́kọ̀ọ́ láwá ní sábà rọ́kàlọ́wọ́ rọ́pùlà àrẹ̀mí ọlọ́run bá dẹ́kọ̀ọ́ láwá ní mẹ́tàgá pípọ̀ orí ọba tó jẹ́ pé òun náà ni Rabbul òun náà ni ọba tí ń rí gbogbo àgbàlá yìí nínú Suratul Mu'minun ọlọ́ọ̀bá àdìsọ́lá tó ń ròyìn ara rẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú gbólóhùn rọ́pà àti náà ọlọ́ọ̀bá àdìsọ́lá tó a ẹ̀jẹ̀ àtọ̀ àtọ̀ tí ó jáde lára ọkùnrin àti tí ó jáde lára ẹ̀ẹ́fì rọ́hàn wọ́n pàdé ní ilé ọmọ nínú wúlú obìnrin látọ̀ ọkùnrin náà látọ̀ ẹ̀yìn àtọ̀ yóò se bí ni yóò pàdé pẹ̀lú àlùbọ̀wọ́ ìdọ̀ ẹni tí ó jáde lára bí lára obìnrin yóò pàdé pàdé nínú ilé ọmọ obìnrin pàdé nínú ilé ọmọ ní àtọ̀ yìí sọ kí ni sọ ìdẹ́dáwa ọlọ́ọ̀bà àdìsọ́lá bẹ̀rẹ̀ sí ìròyìn rẹ̀ wàkàlákùnrin ní alákọ̀ọ́ta bùdùdá lẹ́yìnbà yẹn àwa mú ẹ̀jẹ̀ tó di àwa sọ sí ní asọ́dùbá ti ẹran embryonic development nínú ìyá wa ọlọ́ọ̀bà àdìsọ́lá ti rẹ̀ fún wa láyé ìgbà tí ó sì sí àwọn ìsinà torúkọ rẹ̀ àwọn masínà oríṣiríṣi tí wọ́n láwọn ti ṣe kí wọ́n láwọn ti ṣe ẹ̀sẹ̀ láti wá gbogbo ẹ̀jẹ̀ ká sáàmì o táwọ̀ pé bóòlù ṣe ń ṣe kíni bóòlù ṣe ń padà ọlọ́run bá àlejò láti sọ eléyìí fún wa náà àlejò ààrẹ kọ́lá ní tí wọ́n sọ fún wa ẹ̀ tó wà mọ́ specific nínú àdúrà ní sọ̀lá wa ní ọ̀sán làm anábì tó sọ iye ọjọ́ iye ọjọ́ tí ó máa lò ní ṣe ìkọ̀kan nínú alábìsí kó yíwa pé ogójì ọdún ogójì ọjọ́ òun náà lọ mọ́ fi na ni òun náà ní àtọ̀ ni ó fi wà ní ni yóò wá wà bẹ́ẹ̀ ẹlẹ́yìn ogójì ọjọ́ onídàájọ́ wá lórí onídàájọ́ wá yí padà ọlọ́ọ̀bà àdìsọ́lá wá ń sọ fún wa nínú ayà yìí ọlọ́ọ̀bà àdìsọ́lá wá ní lẹ́yìn ìgbà náà a wà sọ ẹ̀jẹ̀ kíkì aṣọ ti bá ṣe ẹran bàbá láti lọ lùmọ́ tíkàtà ìlú ọ̀mọ́ tó láti ẹran ẹ̀jẹ̀ kíkì yìí a tún wá sókè ní a tún dá egun látara rẹ̀ bàbá táwọn ẹ̀rẹ̀ ìlú ọ̀mọ́ láàmà ní ọlọ́ọ̀bà àdìsọ́lá ní a wà mú ẹran a wà sókè ní a wà gbogbo egun mọ́lẹ̀ ẹ̀rì gbogbo ara wa ní ìlú mú tí ma bá lè hàn síta wàhálà ti dé ọba yìí wọ́n bá ọba ọlá ló fi ẹran bo egun mọ́lẹ̀ táwọn bá egun náà fún wọlé à ètò bẹ́ẹ̀ egun wọn tó pè ní bone marrow ẹ akéwì wọn gbà mú ti mọ̀ jẹ eléyìí náà ní ẹni tí o bá lálàájá tí tí o bá pé olóòmọ̀ lóṣe gíní oòrùn ló ní àrùn gíní àrùn àrùn ogun onílà àwọn tíkútẹ̀ àwọn ẹsẹsẹ àwọn ẹsẹs àwọn tíkútẹ̀ o jẹ́ pé wọ́n ti gíní wọ́n ní kú wọ́n láti níbo tí ti wá láti gíní láti fi gbóhùn máa ní òun wá mú ẹ́ òun wá ti gíní òun fi bo eegun yẹn òun fi bò mọ́lẹ̀ ثم أنشأناه خلقا آخر ọlọ́wọ́ bá lókè láti wá sí ní oúnjẹ wá sọ sí ẹ̀dá ní ẹ̀wọ̀n tí ó ń kọ̀ bá wọn kù àkálùkọ̀ àkàrùn tó bẹ̀ wá di ní ó bẹ̀ wá di ọmọ èèyàn wà sí èèyàn sábà tó ní ẹ̀fọ́ àtàwọn owó àwòrán bí ọmọ èèyàn ṣe ní ìdí ń bọ̀ ìdí ń lọ tó bá yá ẹni pé ló tún wá sí ní yóò dàbí òkòló yóò dàbí ẹ̀ bí iná korúkọ rẹ̀ ẹ̀bí kòkòrò báyìí lórí tó bá yá yóò kárí bọ́lú tó bá yá yóò ti lágbà tó nírù tó bá nà wá tó bá yá yóò padà wá jẹ́ kí yóò ti pé erí bọ́ọ̀mù tó bá yá ní erí mu náà tó bá tó tẹ̀ lódò kan ẹ̀sùn àwọn sáyẹn ti wá padà wá sí ìwádìí àwọn àjíṣe gbogbo ìtọ́wọ̀ bá ìjọra tó wá pé ogójì ọjọ́ lórí báyìí ogójì ọjọ́ lórí báyìí wọ́n tó wá sí àwọn wájú ní wọ́n tó wá jẹ́ kó yíwa pé àsìkò àti bẹ́ẹ̀lì oṣù jẹ́lọ́pù àsìkò àti ojú tí ó ti kí ni yóò ti jẹ́lọ́pù àsìkò àti ìjìnà korúkọ rẹ̀ ìjìnà korúkọ ahán àsìkò àti ẹ̀jẹ̀ gbogbo èdè ti ara ó láti òtún máa ti jẹ́lọ́pù ọlọ́ọ̀bà àríkọlá ní tàbáwá ti báyìí tán ọlọ́ọ̀bà àríkọlá ní sájọba rọ́ṣà lọ́wọ́ àṣìṣàlùfà ọlọ́ọ̀bà àríkọlá látara ti lè gbàgbọ́ fún ìjàbá àrọ́kọ̀wà yàtí pípọ̀ òye ọlọ́ọ̀bà àríkọlá ní mọ́tàgá ọlọ́ọ̀bà àríkọlá àṣìṣàlùfà ọba tó jẹ́ pé òun náà lọ́ba tó rẹwà jù ní ẹni tí ti kí ní káwọn ti jẹ́dà lọ́dọ̀ tó jẹ́dà lóyún náà ọba àríkọlá yìí ọlọ́ọ̀bà àríkọlá wájú yẹ fún wa tí wọn náà bá tẹ̀lé sí jẹ́dà ẹ̀ ọlọ́ọ̀bà ní bí i àwọn ìbòrí oríṣiríṣi ìjọba láwọn ti àwọn ti báyìí àwọn ti báyìí ọ̀dà tó bá ti ọ̀dà ti báyìí tó bá ti báyìí ta ló sòwò lọ ẹ̀ ń ṣèwọ́n náà wà lóṣèlú wá lóṣèlú wọn ẹ̀ ń lágbà tó tó wá tó ń bẹ̀rẹ̀ èbó wa lẹ́ẹ̀mí ṣe èbó rẹ̀ ṣe ṣe wa kúrú ti láti kòrò wa tó ara tó lóṣù ara tó bá kù. ìdáǹtò ní láti sọ̀pọ̀ sí machine tí wọ́n ní wọ́n fi bí ìdílé ẹ̀ máa la ẹ̀mí òsì bọ́ọ̀lù tẹ́lẹ̀ bá ti gbọ́ ẹ̀ kò sí ìdàkàtì máa ti ó sọ̀pọ̀ ṣùgbọ́n wọ́n yọ sí ìrìn wọ́n yọ ọ̀nà ìtàlímọ̀nà wọ́n ló ti pàkà so ọlọ́run bá rí pẹ́lá wọ́n yà rẹ̀ síkọ̀ pọ̀tà ọ̀rọ̀ lọ́wọ́ àṣẹ ìtàlẹ̀ ẹ̀rì ìjọba tí wọ́n rí wọn sóra mí nínú tó wọ́n tó turkan ọlọ́run bá rí pẹ́lá sàbà ọ̀rọ̀kà lẹ́bi na sọ́ra turkan ala amìhí ti yẹ kúnà lè ààrẹ fún nàìjíríà ọlọ́run bá rí pẹ́lá ní nàkàjọ ọba ipò orí ọba tó jẹ́ pé nàìjíríà turkan ala amìhí ọba tó yẹ kó náà ló sọ alfurkan ẹ̀ ní asma ìfurkan nínú àwòkọ alfurkan

tí ń pe àmẹ́bì ní kíni tó pè ní ẹrú ẹ̀ẹ́dì àwọn àlú tó ga ni àwọn àlú tọ́nà ọba àlùkọ́lá tó kíni ó ti fi àmẹ́bì sọ̀láwà lọ sọ́lá ó ti sọ àlùkọ́lá ní kalẹ̀ òun náà lọ́wọ́ ọba àlùkọ́lá tó máa ń lo gbóhùn ẹ̀kọ́ àmẹ́bì sọ̀láwà lọ sọ́lá السبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله ẹ̀rì ọlọ́ọ̀bà àríṣọ́lá níbi àyè tó ga ibi tó lọ́ọ̀bà àríṣọ́lá ti gbé àfẹ́lì lọ sí sámà ẹ̀ tó gbé lọ sí sámà ẹ̀rẹ́ ẹ̀kẹ́ tó wá lọ́ọ̀bà àríṣọ́lá tó kí ni gbólóhùn áfíríkà àríṣọ́lá wà lọ́sọ́lá tàbátí wá wo bí iná ọlọ́ọ̀bà àríṣọ́lá pé tàbá àrùkà lẹ́bí nàìjíríà al-Qur'an ala abdi tó náà ló fà tó fi ẹn ìròyìn tó rẹwà jù òun náà ní kí ni mọ̀kọ́ọ̀fù tó rẹwà jù tó rẹwà jù òun náà ni mọ̀kọ́ọ̀fù rẹ̀ òbòdìyà òun náà ni olùjẹ́ ń kọ́lọ̀ ọ̀bà àríṣọ́lá وقال النبي الله عليه وسلم أنا لا تدروني كما أدرك النصارى من مريم أنا من يمني بلا يدورو ẹmọ́yìn ní ẹmọ́yìn ní ní ìkọjá àlà gẹ́gẹ́ bí àwọn nàbọ́rọ̀ àwọn kíkẹ́ bọ́sẹ̀ ní àdẹ́bẹ̀ ìṣá àrẹ́sìtàlá wọ́n yìí wọ́n yìí kọjá àlà àrẹ́bẹ̀ wọn kọ́kọ́ ìṣá máa aná àrẹ́bẹ̀ ẹrù ní o ẹni tó ga jẹ́rì ní òun náà nígbà ẹ̀fẹ́ ní Abdullahi wa Rasuluhu ẹ̀rìkẹ́ ti sàhádà sáàbá ń ṣe sàhádà ìdáàríkẹ́ pé wàtàlá aka Muhammadan abduhu wa Rasuluhu so àdájú ẹ̀má ẹ̀ẹ́nù sọ́lọ́tù fòrfàn ayà alákọ̀ọ́kọ́ ọlọ́ọ̀bá àti ṣọ́lá ti pọ̀ orí ẹ̀mí mọ́sàndá ọba tó jẹ́ pé òun náà ló sọ alfòrfàn nínú àwọn orúkọ alfòrfàn ní alfòrfàn الفرقان أي الذي يفرق بين بين الكفر والإيمان لا الكفر الإيمان بين الهدى والضلال لا أمام أتيان القرآن أما سبيل أما سبيل inú orúkọ alukur'an onáàni alifurkan ọlọ́ọ̀bá àdìsọ́lá lọ́ba tó sọ alifurkan kalẹ̀kọ́ ẹ̀wẹ́ ìyẹ̀kúnà lè ààrẹ náà nàbí rọ̀. kí ẹrú yìí sísè àdìsọ́lá wà lọ́sọ̀lá kó lè bá a máa jẹ́ nàbí yìí kó bá a lè máa jẹ́ yóò máa sì lọ́ bá mi káwọn bí ọba àdébá jẹ́ olùkìlọ̀ òun náà ni ọlọ́wọ́ ọba àdébá láti sọ alukur'an kárí fún àdébá sọ̀rọ̀ àwọn àdébá sọ̀rọ̀ nínú tó wáṣẹ́ ìjọba ìbákan náà ọlọ́wọ́ ọba àdébá láti sọ fún wa nínú áyà آية لك وعن الله بعد ذلك تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري تجري من تحتها الأنهار ويجعل لك قصورا الله بعد ذلك قل إن الله بعد ذلك ọba tó jẹ pé ìjà àjà àdàlẹ́ta láìra mi ìjà ọba ọba àdìsọ́lá tó yóò ṣe tó lóore ju ìdí àwọn tèbèrè gbọ́lọ́ ẹ̀ẹ́mẹ́lì adàrọ̀tún ẹ̀ẹ́ wọ̀yẹ́ fún ìdí àwọn

ẹjọ́ wọ́n bèèrè fún ọlọ́ọ̀bà àdìjọ́lá tó bá wù owó ṣe tó dájú bẹ́ẹ̀ lọ jẹ̀dáàtì jẹ́jẹ̀ rí mẹ́ta sí àdìhà ọlọ́ọ̀bà àdìjọ́lá ní wọ́n ti jọ gbàdé afẹ́rẹ́ àdìsọ̀láwà àdìsọ̀lá àwọn gbàdé rá tẹ́jẹ́ pé tẹ́jì ní mẹ́ta sí àdìhà àwọn akérèmọdò yóò máa tó nínú yóò máa sàn lábẹ́ rẹ̀ ẹ̀yẹ́ di alùlájà tó sùn wá tó bá jẹ́ kíni tó ọlọ́ọ̀bá àlejọ́lá ọmọ rẹ̀ ààrẹ bẹ́ẹ̀ inú suratul Furqan bákan náà ọlọ́ọ̀bá àlejọ́lá tó fún ọkọ̀ta ọlọ́ọ̀bá ní pípọ̀ ọba wáyá aláwà nígbà ọyẹ́ wáyá aláwà nígbà ooru tó bá yá áwà nígbà gíní ìgbà ọ̀gá áwà nígbà ọ̀gìnìkì ẹn ọlọ́ọ̀bà àríkẹ́lá ní òun lòun sí àwọn ìbùsọ̀ oríṣiríṣi fún àwọn ìràwọ̀ wọ̀já ara bí i àṣírọ́ ọ̀jẹ́ wọ̀kọ́mọ̀rọ̀ mùmíràn ọlọ́ọ̀bà àríkẹ́lá ní òun náà lòun ṣe kí ni òun lòun ṣe ṣírọ́ àṣùpà ọlọ́ọ̀bá àríṣẹ́lá ló ń ṣe níbi ayé àwọn àràwọ̀ yìí ọlọ́ọ̀bá àríṣẹ́lá ló fi wá sí sámà wọ̀kọ́mọ̀rọ̀ fún ní ìrọ̀ tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní àti òṣùpá tí ń sàmọ́lẹ̀ fún yí ọlọ́ọ̀bá àríṣẹ́lá nínú súra tó bá ọlọ́ọ̀bá àríṣẹ́lá sọ fún wa pé aláhùn lẹ́bi jẹ́ àlẹ́ fún àrùkọ kọ̀rọ̀ ọlọ́ọ̀bá àríṣọ́lá ó ní Allah òun náà ni ọba tó jẹ pé òun náà ló ṣe ilẹ̀

ẹ̀ ń tẹ̀ láti lọ apá àti ìjọlọ. Mọ̀tàbá àkọ́bá pàdé ẹni tí ò lẹ́sẹ̀ tó jẹ́ pé kò lẹ́sẹ̀ sí ni ẹ̀ ṣe tó bá ṣe bí kò lè rí ní ẹ̀rọ tó bá ṣe bí kò rí náà ní ẹ̀rọ tó bá ṣe bí kò lè sọ̀rọ̀ ní. Ẹ̀ ìgbà yẹn náà wá ti ṣe ìdá àgbọ̀dọ̀ ọba àti ìjọba ṣe ni ó ṣẹ̀dá wa dáadáa. Bó ti wá ṣe wà bẹ̀rẹ̀ tí ó fẹ́ ṣe dédé ara wọn. Tí o tún sábà ti lè tó fi fi ká lọ, ẹni tó bá rí ah, lóṣù náà so ọlọ́ọ̀bá àríkọlá wá sọ fún wa ẹ̀ ọlọ́ọ̀bá àríkọlá ní fàásẹ̀nù tó wà rọ́kùn wọ̀rọ̀dákọ̀kùn nínú sọ̀lùdá ọlọ́ọ̀bá àríkọlá ní bákan òun wá ṣe áṣìkì ẹ̀ àwọn tó dáa tó dáa tó dáa tó dáa tó rẹwà ọlọ́ọ̀bá ní fún yín ọba tó òun náà ni Allah òun náà ni òun náà ni ẹ mímọ́ sàdá orí rẹ̀ ọba tó jẹ́ pé òun náà ní Rabbul Alamin òun náà. ṣe ìfúnwa láti ṣe kíni láti lè bá a fi ṣe àfọmára rẹ̀ àìsí sọ́lọ̀ ọba àríkọ́ láti ṣe lẹ́yìn náà bákan náà bí àwọn àyà tó wà lókùtà tuntun wa àìsí sọ́lọ̀ ọba àríkọ́ láti sọ̀rọ̀ nípa mọ́ ọlọ́ ọba àríkọ́ tó ilẹ̀ lọ́pọ̀ fún wa bákan náà nínú sóràtù àzọkùrù ọlọ́ọ̀bá àríkọlá sọ fún apé wọ̀tàbárọ̀kà lẹ́sì ìlàwò bùrùkù sàmà wájú àti wà màbẹ̀ náà wà ìdàwò ẹ̀mùsà àti wà ilẹ̀ ìdìbò ìyàwó ọlọ́ọ̀bá àríkọlá ní pípọ̀ orí ọlọ́run tí máa ọlọ́ọ̀bá náà ni ọba tó ní ìkápá gbogbo sàmà wọ̀láàrì òun náà ni ọba tó ní ìkápá ilẹ̀ ẹlẹ̀ wà máa jẹ́ ìdáhùn náà àti ìjẹ́ láti ilé ìsòsí ìkàkàbá àti sàmàwà ilẹ̀ ẹlẹ̀ sámà ẹ̀ wọ̀láàrì àti ilẹ̀ ẹlẹ̀ àti gbogbo tí jẹ́ láàrin dédé nínú ẹ̀dá tí fi àtẹ̀dá tí ò ẹ̀ ìdọ́wọ́fẹ́ tó kú ní òkú ìdọ́wọ́fẹ́ kó yé òun náà ni ó yé ọlọ́ọ̀bá àdìsọ́lá wá tó fún afẹ́wà ìjà wọ ẹ̀mùsáà ọwọ́ ọba tá sọ yìí òun náà ni ìmọ̀ ọjọ́ ìgbéga ti àmà wà na àá ẹ̀ àmà òsì ni bàbá àti àmà òsì ọwọ́ náà ọba wà kò sẹ́ni ti lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ bàbá tó fún ọjọ́ ti àmà ni oríṣi nínú àwọn ọmọ yìí nínú àwọn kọ́kọ́rọ́ kọ̀ọ̀kan ni tó tẹ́ tó bá àyàfi

ẹ̀rí pé nígbà tí ìbìrì wà lórí sàlá nígbà tó wá bá àmì sọ̀lá wà lórí sàlá tó wá gbé ìwà àmì sọ̀lá wà lórí sàlá tó bá sí ní àdìsá ó ní kí àmì fún un ní òun nípa ọjọ́ òkúta ìfìyàmà arábìnrin mẹsùlùmí àníhá ti àárẹ̀ àmì nàìjíríà ìlú arábìnrin ẹni tó ń fi yìí òun náà mọ kankan ju tí wọn náà mọ nípa ọjọ́ òkúta ìfìyàmà lọ ọlọ́run ti gbọ́ ọdún bá ti gbọ́ sí ìlú bá lùkú máa pa ẹ̀ náà ní pé kí ni yẹ̀sàbí mẹ́ta àyíṣà àti àyíyá ẹ̀nà mọ̀tàrà fi ìmọ̀ àyíṣà ní ìdíjẹ́ ọ̀hún ọlọ́run sọ máa ní sọ̀láwà lè fọ́lá jẹ́ wọ́n wà fi ọ́ nípa ojú ọ̀gbẹ́dà ìfìyàmá ẹ̀yìn nígbà òun bẹ̀rẹ̀ ní òṣèlè káà ọlọ́run bá lè fọ́lá sọ́lá lẹ́mú lórí pé nígbà orí sáà mọ́ta sáà anẹ́bí tí máa àrùn jáde dáadáa anẹ́bí tí ọ̀pá lẹ̀ mọ́ gbogbo ìgbégbàwó kí ni wọ́n ti bọ́ tó o fi ọjọọ pé ọjọ́ òjò òjò àti nígbà tí ìlú ìjẹ́ ànábì ànábì ní ohun ọmọ ìlú ọ̀nà tó sàlọ tí èrè òjò máa ń wọ́n náà máa ẹwọ ti rí àbínú tó fún ọ̀nà ọba àdìsọ lára táwọn òṣìṣẹ́ láti wá wá òun náà mọ̀ nípa ọjọ́ tó ń

ikú ìdá àdẹ́sọ̀láwà alẹ́sọ̀lá nínú gíní nínú àfẹ́fàríkì ẹ tẹ́ bá nílẹ̀ ẹ̀lẹ́ bá gan ẹ ẹ̀kọ̀ ògbé àdúwọ̀ náà ògèdè epo ṣe kí ni ó lè fi ẹ ó kàn kéjì nínú ìbò sọ yóò àkọ́ pé ilé tù yóò bá ti pé kí ni yóò bá máa tó ìbò bá tó àti kú pé ilé tù. Àlẹ́bí tó bá ti tẹ́ ẹ̀ tẹ́ ẹ̀ bá ti ń jẹ́ àlámà yìí fún àwọn tó wòye ní yóò má parẹ́ àlẹ́bí nípa tẹ́lẹ̀ ìgbà ẹ máa retí ọjọ́ ògbìdà sí àmà ìrànú ìrákì àmàna pàtẹ́sìta tó bá ti sí àmàna ẹ trump gbàgbà pamọ́ tó bá ti bẹ́ẹ̀ sí ra aláre àlẹ́bìnrin ẹ máa ṣe kíni ẹ máa retí ọjọ́ ògbìdà sí àmà abẹ́rẹ́ wa pọ̀ ẹ àlẹ́bìnrin ìgbó wọ̀ ẹ ìgbó ọ̀wọ̀wọ̀ yóò pọ̀ inú àwọn àpẹẹrẹ ọjọ́ ògbìdà sí àmà yìí obìnrin ó ti kíni yóò pọ̀ ju ọkùnrin lọ inú àpẹẹrẹ ọjọ́ ògbìdà sí àmà yìí yóò padà a kéèké àárín àárín obìnrin ibi àti bẹ́ẹ̀ níbi ọkùnrin ìsàlọ̀ tó lè jẹ́ ọkọ̀ wọn wọ́n tó fi gbé wọ́n tó fi jì. Àrẹ́bí yóò padà dé yóò padà bẹ́ẹ̀ dé bẹ́ẹ̀. Ẹ̀rọ ọ̀gá àgbà yìí kàn ní owó ìlú pẹ̀lú ayé lónìí. Nígbà wíwá ní ìdílé òbí pọ̀ ẹ̀ aláwọ̀ nígbà tí wọ́n ṣe ìsìláàmù Wọ́n ń gbé kalẹ̀ lónìí. ẹ̀yìn yóò tẹ̀wọ̀n torí pé kí ni nítorí pé òun papá já ní wọ́n fẹ́ ìyàwó yọ̀ kí ló bá nítorí pé wọ́n ti kó lè ní pọ̀ wọ́n sì rí pé kí ni wọ́n ti pé ìlànà ju apọ̀ èyí ti jà bí ìjẹ́ ẹlòmíì ẹwà àwọn ìgbò ní ẹwà àwọn ìgbò àwọn ìgbò ní ìsinmi wọ́n sọ bá àwọn ẹwà ìgbò pé náà níbi o àwọn ìgbò alìsíkáwà náà ní pàṣẹpọ̀ o alìsíkáwà ìgbò ní pàṣẹpọ̀ sí táwọn ó fi máa jẹ lérí orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ẹ́kọ́ àjọ́ àṣìkọ̀lá àwọn ìlú àwọn ní ẹjá náà máa fẹ́ àwọn méjì àwọn fẹ́ mẹ́ta táwọn ẹ̀kọ́ fẹ́ tẹ́lẹ̀ ẹ̀ẹ́ tẹ́lẹ̀ ẹ̀ẹ́ta ìkọ́lá ọba àríkọ́lá tó mọ̀ wá ẹ̀ẹ́ kó mọ́ bá ti rí ó mọ́ mẹ́sàn wa òun ló ti dé lẹ́tọ̀ fún wa oníkàwé mẹ́ta méjì mẹ́ta mẹ́rin wọ́n mẹ́tẹ̀lé wọ̀ fún wa ẹ̀kọ́ bàbá yàyà láti tó bá tó ẹ̀ gbogbo aná àtòkúnlẹ̀ kọ́lá yóò padà tó tẹ̀sí ìjà pé obìnrin yóò di obìnrin òun náà yóò máa di ọkùnrin adéròmí tó lè kó ti bá dé kéjì pé òun jẹ wọ́kùnrin tí ó fẹ́ òun kò ní ìkó mọ́ náwó lè òun lérí tó wọ́n jẹ tó wọ́n mọ̀ òun ní kápá lórí ẹ̀ kó sáfẹ́ òun ẹ̀ ó sáfẹ́ máa ṣe ara kó sáfẹ́ ó sálọ́kọ̀ ó dẹ̀ fẹ́ bímọ ó fẹ́ bímọ láàrin tẹfà ti láyé lélẹ̀ tó kò sí àgbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́ọ̀bà àti sọ́lá ló nípa nípa kí ni nípa ọjọ́ òfin àti ìyá àwọn àpẹẹrẹ wà tó ṣe kí ni wà ewu wa tó jẹ́ pé àwọn àpẹẹrẹ láti mọ̀ pé ọjọ́ òfin nínú àpẹẹrẹ òun náà ọdún ọmọ kí ni ìràpẹjọ́ ìgbà ìdí àmì tàbá tó polisi báyìí wọ́n ká lùkú wa a lè máa fi ojú wo ọdún tó lọ padà bẹ́ẹ̀ báyìí yàtọ̀ ọdún tó lọ ẹ̀yìn káàpá ìlú káàpá ìlú sí táàtọ̀ pé tọ̀ tọ́lọ bá ní kẹ́kẹ́ wọn bẹ́ẹ̀ tó bá lọ́dún nípa ọdún láì ọdún kan ti afẹ́ náà ànábì ní ọdún padà mọ́ wá dàbí oṣù láti àmì bá súnmọ́ oṣù mọ́ wá dà ẹgẹ́ bí kíni yóò mọ́ wá dà ẹgẹ́ bí ọ̀sẹ̀ láti àmì bá súnmọ́ níjọ́ làwọn oṣù àkẹ́kọ̀ọ́ nìkan kọ́ bá yá ní ìjà àpẹẹrẹ òṣù ní òṣù ní òṣù ní òṣù jímọ̀ tó ṣe náà ní ọdún dé náà ní nígbà wọ́n jẹ́ sáré sí ìṣinú tó wọlé bọ́ọ̀lù nínú àwọn àpẹẹrẹ ọjọ́ ògbódà lè àmà náà ní ìjẹ̀bí tí bá ronú a máa ẹgbẹ́ ó lè má bá wa ó lè má ó lè pé àwọn àìsàn ti láyé ó عليه الله عليه وسلم على أنني بعثت والساعة ساعتين alábi ni wọn gbé mi dìde láti gbọ́dọ̀ tó mi dìde láti gbà mo dìde alábi ní bí bàbá bá dìde

so a jẹ́ pé ọlọ́ọ̀bá àlejò ọlá ló ṣe kí ni òun ló mọ̀ nípa nípa àsìkò tí ọjọ́ ìgbéjà lè àmọ́ òtò ẹ́ ọlọ́ọ̀bá àlejò ọlá tó sọ fún wa nínú sóra mi inú sóra náà ó ní wàyíjà orí nù sáà ọlọ́ọ̀bá àlejò ọlá ló nímọ̀ nípa àsìkò tá lè àmọ́ òtò wà ilé ìdí tó ìjà òun láti àmọ́ bá wá dé náà òkú kàkà dé ẹ̀jẹ̀ àríyọ ọ̀dọ̀ ọlọ́ọ̀bá àlejò ọlá ẹ̀jẹ̀ àríyọ ẹ̀

ọba tó tóbi sí ìgbàkan òtó ọba tó káàyà sí ìgbàkan òtó kiri sí ìgbàkan òtó arẹ́rù wọ́n ti sọ ọba tó jẹ́ pé òun náà ní ọba tó ní kiri ọba tó ní àtàlé lọ́dọ̀ òun náà ní ọba ọlọ́rẹ̀ tó a nígbẹ̀yìn ní ọ̀nà ẹlẹ́ẹ̀kẹ̀ẹ́sán tọ́lọ̀ ọba àlejò láti sọ gbólóhùn tàbárọ́ka òun náà wà ní sóràtò ìbólú ìta wà ní agbáni rẹ̀ ìta ká yìí tọ́lọ̀ ọba àlejò láti sọ pé tàbárọ́ka lẹ́bi ìyẹ́dì ìbólú wọ́n wọ́n àdá àti ìṣẹ́ ìṣàyè. gbogbo tọ́lọ̀ ọba àlejò láti kà sẹ́yìn

nígbàtí wọ́n ń sàlàyé àṣúra yìí nígbàtí wọ́n àbí ayà yìí alimọ́mù kùrùtùbí wọ́n ni ayé ní kùrùtàmà wà tó ha ìkábátọ́ lọ́ọ̀bà àríṣọ́lá ń sọ fún àyí <clears throat> tí ọlọ́ọ̀bà àríṣọ́lá ń sọ pé ń bẹ lọ́wọ́ òun yìí ọlọ́ọ̀bà àríṣọ́lá ní ìkápa sámà àti ìkápa lẹ́ẹ̀lẹ̀ ìjúlìyà àfihàn láyé bá wà bẹ́ẹ̀ àti bá jọ

yóò yí òun ní máa yí ẹ̀dá ẹni máa ń bẹ ẹjẹ́ mi bẹ lọ́wọ́ ẹ̀ ọlọ́ọ̀bá àdìsọ́lá òun náà lọ́ba tí máa yé wọ́n wà ní àyè nítorí òun náà lọ́ba àlàyé òun ní máa yé wọ́n yìí bí ọba yìí òun náà ní máa ṣe bí ni òun náà ní máa pààyàn ọlọ́ọ̀bá àdìsọ́lá ní máa pààyàn yàní òun máa yẹ ẹ̀mí lára ẹni yóò fi wá sí àwọn agbọ́dá ẹni ṣe bí ẹni yóò fẹ́ máa ẹni yóò lè sọ̀rọ̀ máa ẹni yóò lè àbáwà bẹ́ẹ̀ sí àtàrí wọ́n ni wọ̀nyí òkú ni wọ̀nyí òkú ọlọ́ọ̀bà wọ̀nyí òkú wọ̀nyí òkú ọlọ́ọ̀bà yìí òun náà tí ó gba ibá afẹ́ afẹ́ afẹ́ lọ́rọ̀ tí ó bá sí àti ọlọ́ọ̀bà yóò ní ọlọ́ọ̀bà òun náà òní máa ń lọ́rọ̀ wà òun

لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ẹ̀yìn ọlọ́ọ̀bá alẹ́sọ̀lá alẹ́sọ̀lá alẹ́bí máa fi kọ̀rọ̀ ọ̀dọ̀ ọlọ́ọ̀bá alẹ́sọ̀lá tí wà náà tí ọlọ́ọ̀bá fún ẹ̀yà òṣìṣẹ́ tó lè kọjú ẹ́ ń tó ga ní nínú àwọn kíni nínú àwọn àmọ̀rọ̀ sí ìmáà ipò ìgbàgbọ́ tó ká lùpá ìlera wa lónìí gbólóhùn yìí bá a ti kọjá ìlẹ́nu ìjẹ́ ó nílẹ̀ nílẹ̀ ìṣẹ̀lá mẹ́rin àrìnà àpọ̀ ìdí tọ́nà bàrí tọ́lá bá fún ìṣẹ̀lá lórí kọjú fáìkú wá nílẹ̀ ẹgbẹ̀ẹ́ sí rẹ̀ rí ìgbàbọ̀ wá òun tẹ́lì kakọ́ bí tọ́nà òun ní orí òyẹ kó bá ló jẹ́ fáìkú ẹgbẹ̀ẹ́ sí rẹ̀ rí ẹjọ́ òun jọpa tí ò fi ojú ẹni sí tó orùkó tó bá ikọ̀ bá gbà ìpè á sì àpọ̀ wàlà àbúrọ̀bìyá bí màá mọ̀ dáa tó ìjọ ọba àrùjọ lọ́wọ́ ti kọ́ bí òṣèlú tó lè ṣe kiri òṣèlú tó lè fún yà tí wọ́n bá mọ orí eléyìí o ní rí àwọn nǹkan ní pé ah, àwọn eléyìí náà níta ni àwọn eléyìí bá bá balẹ̀ rẹ àwọn eléyìí àwọn ni ẹni tí igi lẹ́yìn ọgbà tó fẹ́ ìsì ẹ̀yẹn tó ní ogẹ́ ṣẹ́gbẹ́ ní tó ní òde bí òde tí o bá sí àwọn eléyìí àbá ah, ti ta dáadáa tí o bá sí àwọn eléyìí àbá ah, ti rí láwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ ìsìnkú tí kí ni tí ó mọ̀ láàmù síyá ẹ láàmù síyá ní màmá náà ìtọ́nà ọba àlejò ọlọ́ba fún yà tó bá hánà kò tẹ́ gbólé fún ọ tó bá sì fún ọ tẹ́ gbólé hánà rẹ tó Abdullahi ibn Abbas olóso ìtumọ̀ àyà yìí olóso ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀. wàkọ́lá Muhammad bin Ishaq Muhammad bin Ishaq òun sọ pé ìtumọ̀ àyà yìí òun ملك النبوة التي أعز بها من اتبعه وذل بها من خالفه ولي ìtumọ̀ eléyìí òun náà ní pé ọlọ́ọ̀bá na òun náà ló ń ní na ìjánabi ọlọ́run ìkápá bí i ìjánabi ọlọ́run ọlọ́ọ̀bá àlejòọlá lórí ẹni tó bá ti ti ànábi ọlọ́run ìjánabi ọlọ́run ẹni tó bá tọ́lọ̀ òbí jẹ́ àwọn òkúrọ́ tó bẹ̀rẹ̀ láti ọlọ́run bí àwọn gulam ẹ̀ gulam ẹ̀ nípa gulam ahmed eléyà àmàdíyà tó bẹ̀rẹ̀ àyè lánàbí ọba àwọn òkúrọ́. muhammad bin ishaq rahimahullah ó ní ìtumọ̀ eléyìí òun náà ní kí ni làwọn kún nùgbù wa ọlọ́run bá àdìsọ́lá òun ló ní ìkápá ìfúnyà lánàbí ọlọ́run ìkápá ìtọ́jẹ́ pé àlẹ́bí àázàbí ha mọ̀

wọ́n ní alqadir min ìnààmìn wọ́n ti kọ́ min ìnààmìn min ìnààmìn wọ́n ti kọ́ ọlọ́wọ́ bá àlejò lágbára láti rí ni láti ṣèdẹ́ra fún ni wọ́n ti kọ́ bákan náà ọlọ́wọ́ bá àlejò lá ó lágbára láti rí ni láti tẹ̀sán lọ́wọ́ ẹni láti ìyàjẹ rẹ láti ìyàjẹ rẹ ọlọ́wọ́ bá àlejò lágbára lórí ẹ̀ ẹ̀rí nígbà tó ròyìn ara rẹ̀ pẹ̀lú ìyíkápá ẹ̀ tó fi ròyìn ara rẹ̀ yìí ọlọ́ọ̀bà àríṣẹ́lá tún wá tẹ̀síwájú ó ní alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ahsanu amala wa huwa al-'azizul ghafur ọba tí ọlọ́ọ̀bà àríṣẹ́ ọba tí ó yà rẹ̀ pọ̀ láti bẹ̀rẹ̀ torí tabaraka alladhi biyadihi al-mulk ọba ẹ̀ náà ló jẹ́ pé òun náà ni alladhi khalaqa tó ní ọba tí ò ní kú òun náà ló dákú kò sí ní já kò sí ní kú àwọn ẹ̀dá tọ́rọ ọba àlejò ládá àwọn náà láàmà sí kí ni àwọn náà láàmà já àwọn náà láàmà kú ọlọ́ọ̀bá àlejò láwá tó fún abẹ́ kọ́lákọ́ ìmọ̀ òun dá ikú wọlé hayat ọlọ́ọ̀bá àlejò lá ní òun náà ló ń dá ìtẹ̀mí ìyẹ̀dùdúwàkún ayùkún àhùdánù àmàdá ọlọ́ọ̀bá àlejò lá láti lè bá a ti láti lè bá a ẹ ayùkún àdánù àmàlà tani ẹ kálíbà àmàlà tani tani tẹ yóò dà kuma àdánù àmàlà ayùkún káyìwò àmàlà tani tí ó ti tẹ dáadáa ní kúrò àbùkù àbí ìtẹ̀mí tí ò bá tukú ni àbáyé ìbáwọ̀ sùn báyìí tí ò bá tukú ikú yìí òun náà lọ́nà ọba àdéjọ́ láti ṣe kíni òun náà ló ti tẹ ọkàn àwọn èèyàn rọ̀ ọlọ́bi tẹ الذي أقبل أكثر من ذكر هذه اللذات رواية من أقول هذه هذه لذات الذي أما رأتي لك لك أبا أما رأتي إنتي ما تكني إنتي ما أولي عدو إنتي ما أولي عدو الذي أما رأتي لك أبا الذي أما لك تسعره فإن فإنها أن تذكركم الآخرة كيف أن لك تسعره ẹ̀ yóò ṣe máa ṣe kí ni yóò máa rán ilé sí ọjọ́ ìgbéjà ìsì àná nígbà ọba wà láàrin tó dúró lápọ̀tán tó ṣe sáré tó lọ yàrá tó dúró tó wo ti lọ sáré tó lọ owó wájú sáré tó wẹ̀ sáré ó wà gbìlà ilé rẹ̀ àwọn tí ń tẹnu sáré yìí àwọn náà náà ti wà lórí ilẹ̀ ti ti gbá ìgbà kan àwọn ti tẹ̀sí ìgbà kan àwọn tí ń tẹnu sáré yìí àwọn ní bẹ́ẹ̀ tí wọ́n lọ́lá jù mí lọ́gbà tàbí wà láyé àwọn tí ń tẹnu sáré yìí àwọn ní bẹ́ẹ̀ kàkàtí wà láyé àwọn tí bẹ̀rù sàárè àwọn tí bẹ̀rù tó tẹ́tẹ́ bá pariwo mẹ́rin ọba jágbe mẹ́rin báyìí ẹ̀yìn ó ti jẹ́ ẹ̀mọ̀ tó ara ilẹ̀ ti tẹ́kẹ́ ilẹ̀ ti lanú ìjọ rẹ̀ ọlọ́ọ̀bà àrígbọ́lá ní òun lòun tẹ́kẹ́ ni òun lòun dá ikú ẹ̀ láti lè bá tẹ́kẹ́ ni láti lè bá àmà jẹun àwọn àbáwa ẹ̀lẹ́mọ̀ kò tún di àríwá wọ́n ní àyà yìí wọ́n ní àwọn àlàyé kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ ń fẹ́ kálágbẹ̀yẹ ẹ̀ wọ́n ní ìtumọ̀ gbólóhùn ọlọ́wọ́ bá àlejò láti sọ pé àlẹ́sìn ìfàlàbàlì ọ̀dọ̀ wà ní hayat wọ́n ní kí níbẹ̀ náà àwọn apákan nínú àwọn oníṣẹ́ sí tí wọ́n sọ pé kọ̀ọ̀lápàkùn lè mọ̀ wọ́n ní ìtumọ̀ ẹ̀ náà ní pé ọlọ́wọ́ bá àlejò lájá ń bẹ́ẹ̀ bá kú mi ẹ̀ ọ̀nà ìbá tó máa sọ pé àwa ìwà ti ní àwa ìwà kú mi wọ́n tó bá ní kú òyà ní ṣe kíni òyà ní wáyé ni lọ́kùnrin wà ló bá ti sì bẹ̀rẹ̀ sí káàmù náà ọjọ́ tó kú láyé wọ́n bẹ̀rẹ̀ sí kà lọ́nà tó wọ́n ní àwọn abákan ní sọ nínú àwọn onímọ̀ nípa tẹ̀sí àwọn sọ pé ọ̀lẹ́kọ̀ọ́ fún lè mọ́ òbí wàlẹ̀ àyà ọlọ́wọ́ bá àlejò lájá ayé nítorí kíni nítorí ìtẹ̀ nítorí ikú àti torí ìtẹ̀ wọ́n ní ìyá lè mọ́ òbí fi ọlọ́pàá lè wá gbogbo ọlọ́pùn tó bí ìwúrú ní mú ṣe ìyàdà kọ́lá bẹ́ẹ̀ wà ní ilé láwọn ilé tó ẹgbẹ́ mìírí ilé tí wọ́n mọ tí wọ́n fi kọ́ńpé kan tó gbogbo ọ̀gá ẹ̀bá lóde mìírí tí ẹ̀ máa fi dá gbogbo ilé tí wọ́n fi mọ ilé wọn mìírí má tẹ́ ẹ bá wà bẹ́ẹ̀ ẹ̀ kò sí ìlú tẹ́ bá wà ipò yóò lọ àbá ilẹ̀ ẹnì àbàjẹ́ fún ìlú kù náà gbogbo tẹ́ bá wà ipò lè bàbá yìí. ọ̀rẹ́ ìlú yóò lọ́wọ́ mọ́tò bá kú rẹ̀ ọ̀rẹ́ ìlú yóò lọ́wọ́ ìyàwó tí ó ti lọ wọ́n tó bá jọ ń sá fún fún àní ah, àríkú yẹ rí àríkú ah, rẹ̀ kọ́ kò sí ìyẹ̀tọ́ kan nínú adé ní ní máa jẹ́ àríkú yẹ rí ẹ̀rí eléyìí ọlọ́ọ̀bà àríkẹ́lá máa ń ṣe àpẹẹrẹ lórí fún wa níbi àwọn ìṣẹ̀lẹ̀ tí máa ń ṣẹlẹ̀ ẹlẹ́bí ó ní accident ẹ̀rọ ìgbà tí ń lọ ẹ̀ ń fẹ́ àwọn kan ló yẹ kájọ lọ tí ọkọ̀ wà á já lólé nílẹ̀ ẹ̀rẹ́ ah, oníta oníta lójú olówó ti dáhùn tó ẹgbẹ̀rẹ̀ wà bàbá ìta àtijọ́ ọjọ́ tí wọ́n kó lọ ọjọ́ sàárè rẹ̀ nìkan ààrẹ tó ní ẹ̀mọ́ ọjọ́ ah, tí lọ wọ́n àpàrà sí lé pé áṣọ́m ọlọ́run kádà pé àjọ lọ́rù ẹ̀ áṣílẹ̀ tó ti tẹ̀lé tó ti tẹ̀lé mọ́tò sí tó ń parí ìgbà yẹn ó ní inú ti ń bí ọ lẹ́lẹ̀ dá ìgbà tó bá dé inú wa tó kíni inú wa tó bá ìbànújẹ́ ti ń bọ̀ tẹ́lẹ̀ bí a kọ̀ tó á tó lè ní ìbànújẹ́ wa ti kiri yóò wá sọ pé mọ́ lọ́wọ́ ah, wọ́n ti gbẹ́gbọ́ náà àtúndì lọ́dọ̀ ti fún mi tí òye kí ni tí òye tẹ̀lé wọn lọ nígbà tí òye tẹ̀lé táyé tí ẹ bá wà bẹ́ẹ̀ ní gbà mí mo tó di ọ mo tó di ọ ẹ ó tún gbọ́kàdà gan bá táyé gbọ́kàdà bá yín bẹ́ẹ̀ ó tó di ọ. tó ikú ọlọ́ọ̀bà àlejòlá dá ẹ ọlọ́ọ̀bà àlejòlá ó ti fàṣìkò ti gbọ́kàdà ti wà ní. àwọn nǹkan kan bẹ ẹ àwọn mùsùlùmí àti àkìdà àwọn tí wọn bá àkìdà yẹ jẹ nínú àwọn gbólóhùn Yorùbá

àtàwọn sọ pé ẹ àwọn ọba àdìsọ lájá wa láti tó láwá tó kíni káwá kú láyé yìí àwa yìí wá kú ni ọ̀nà táwa gbà kú ọlọ́ọ̀ba àdìsọ lálọ́mà àyíká gbà kú ọmọ tẹ̀lé iná fún ẹ̀ẹ́dì ayé àrùn ní ìtẹ̀mú kò sẹ́ni kan tó mú bí ó kù sí ọmọ tẹ̀lé iná fún mọ́tò àti ìṣèlú gàdà kò sẹ́ni kan tó mọ́ tó wọ́n sí lọ́la àwa yìí wá kú ni àyíká kú ìgbàdá kú àtìgbàdá kú gbogbo ẹ̀ ẹjọ́ pẹ̀ láyé ọlọ́run ìtọ́ló mà ẹ ọmọ tá a bí lónìí ẹ tó jẹ́ pé wákàtí kan náà lónìí láyé ní ti bẹ́ẹ̀ náà kọ́lẹ̀ tó wà ní láyé náà èyí tá a ti fẹ́ ìkókàké náà ni ẹ ọlọ́run ti kọ́ àkọ́lẹ̀ tó lò láyé ni èyí tó jẹ́ pé nù ya rẹ̀ náà ni wọ́n ti fẹ́ fi sínú ya rẹ̀ ẹ ó ti dẹ̀dá ẹ ní mú wèé ní ẹni kọ̀ wá lè ṣe kíni ẹni kọ̀ wá lè fi ọjọ́ ẹni náà kò lè fi kó láyé ẹ̀ ọlọ́run bá lè ṣe ọlájà wa wọ̀n àyà àtàkì àfihàn kábà máa ń tẹ̀sí wájú ọ̀gbìdà ìgbìyàmà ẹ̀ á kú láyé kó bá jẹ́ ọ̀gbìdà ìgbìyàmà á wà á fi kíni á bà wá fẹ̀ mí wọ́n ní wà kọ́ jama alimọ́wùtà alàlà àyà ọlọ́run bá lè ṣe ọláwà ti ikú ó ti fi wájú ìtẹ̀rí nínú áyà yìí wọ́n ní ànàlìmọ́wùtà ìlànà inú epo súnmọ́ láti kìnnì láti láti jẹ nípa ẹ tá a bá ń sọ̀rọ̀ nísìnyí tá a bá ti sọ̀rọ̀ kú á rí pé nínú á rí pé ẹ àròsì balẹ̀ láti fi wọ́n ṣe wá àti nípa kú sí ẹ rí pé àròsì kálí kó sì máa ti kìnnì yóò sì máa fara balẹ̀. ìtàbà àwọn ọ̀tá ìjọba sọ̀rọ̀ ó sọ̀rọ̀ kan wọ́n sì àbíkí àwọn kan sì àbíkí ọ̀rọ̀ ìtọ́lá mẹ́rin sọ̀rọ̀ àwọn àlùsọ̀lá mi àmọ́rọ̀ yẹn kò lálàáfíà látọ̀dà lórí sọ̀lá wà lórí sọ̀lá wọ́n ní ọ̀rọ̀ yẹn nínú ọ̀rọ̀ ní ọ̀rọ̀ tani ọ̀rọ̀ kọ̀tádà ni nínú ọ̀rọ̀ kọ̀tádà ni kí ni kọ̀tádà sọ ó ní inna Allah ta'ala azalla bani adama bil mawt wọ́n ní ọlọ́ọ̀bá àlejòọlá ó ti ní ó yẹ ẹ̀yẹ ó yẹ pẹ̀lú ọmọ ànábì adama pẹ̀lú ó fi kú gẹ́gẹ́ ni ó fi kú yẹ pẹ̀lẹ́ wa tí ò bá àmọ́ ìwọ̀nba tó bá ìkún ṣe rí dáadáa ní bẹ̀rù ọlọ́run yìí ikú wà nínú àwọn nǹkan tí ń ṣe kíni tí mú bẹ̀rù ọlọ́run àkọ́pàdé sàárè rẹ̀ o wọ́n bá sọ fẹ́lẹ́ ìfẹ́lò bí máṣẹ́lẹ́ ìfẹ́lò bí lásán ó bá sí wọ́n sókè yóò sì gbéwálẹ̀ ó bá ti palẹ̀ mọ́ fún mẹ́ta burú ẹ ò sùn ẹlọ́jọ́ tó kù wọn nìkan ní sàárè ara ló sì gàgàrà dé sàárè àlọ́gbà tó wáyé pé bò bá tún kú dé òkú yóò wọnú sàárè nílò ó fi dẹ́rù bá yóò fi ṣe kíni yóò fi bẹ̀rù ọlọ́run kò sẹ́bí bá ti wá ṣe kí ni sẹ́bí bá ti wá sí pẹ̀tà tán òun náà lẹ́bí ẹ̀ṣẹ́ kí ni lẹ́bí ẹ̀ṣẹ́ rẹ̀ kúmá sẹ́bí bá ti sí pẹ̀tà ẹ̀ tí ò bá sí yàní ìṣẹ̀mí ẹ̀ tí ó ti tí ẹ̀bí bá ti dòkú tí ò sí mọ́lẹ̀ nínú ẹ̀mí òun náà láàmà ṣe kí ni òun náà láàmà sọ̀rọ̀ kú sẹ́bí ló ti ní ṣe kí ò ní tara àwọn ẹni tí wájú máa ti lọ ibẹ̀ náà sọ́là tó jẹ́ pé wọ́n ti tó bá rí ẹ̀ wọ́n ní ìjọ náà sọ́là tó rí ẹ̀ nìkan sí ní rẹ̀ ní iṣẹ́ àwọn àti ìjọ tó jẹ́ sùkúrù ọdún ìkọ́ alẹ́ ìkọ́ alẹ́ ìkọ́ mọ́tò palẹ́ ìkọ́ ní àwọn ní ìfi ìtú sọ̀rọ̀ sí ọmọ níbi ìta níbi tẹ́ olóṣèlú kẹ́ni oná ló tẹ́rẹ́ ní à ẹ̀mí tẹ́ ṣe kẹ́ni ẹ̀mí rẹ̀ ẹ̀mí rẹ̀ ga púpọ̀ ẹ wá jáwó ní tẹ̀lẹ̀ lónìí níbi ìta àti ìtùtù àìsàn ẹgbẹ́ mọ̀ ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀lápọ̀ ìta àti tẹ́ ṣe fún sàárè ké nílọ lè bá iṣẹ́ ẹ̀mí wo àwọn ìtùtù àlọ́ ẹ ó tún máa báyé lọ sí ẹ ti ẹ̀ ló gbọ́hùn ó tún máa lóde máa yọ pọ́lítì ìjẹ náà kọ́dà òkútó fún ìjẹ náà ó máa sọ tiẹ̀ náà bẹ́ẹ̀ yá obìnrin ti bẹ́ẹ̀ ẹ máa sọ obìnrin ti bẹ́ẹ̀ ah kọ́dà òun ti báyìí kọ́dà òun ti báyìí kọ́dà òun ti báyìí ni wọ́n máa bẹ́ẹ̀ tí wọ́n fi sìnkú so ẹni bí wọ́n máa tẹ̀ fóònù mi kọ́dà ẹ̀ ti dáa sí ìfúnmi ẹ̀rù ló máa kámẹ́rà bẹ́ẹ̀ kó wà á mẹ́tọ́ náà yọ kí n tó kú la ìdí òun tó ti lé ní kámẹ́rà náà ó gbé lọ́wọ́ fún ẹni kí ló fẹ́ fi kejì tẹ́mọ̀ pé fífífò fífífò jẹ́rùbà wá dé máa òun náà lábá rẹ̀ bí i káàkiri àgbẹ̀jẹ́sì àwọn olókùnrin wà lè tó kámẹ́rà sí hànàmà ẹ̀ wá kámẹ́rà ìdí wà ń ṣe ẹ̀ ó máa wò ó ní ojúmọ́ pé dọ̀ọ̀dún àbá mi ti ń wọnú sàárè lélẹ́ yìí tó fẹ́ máa fi rántí ikú ni àbí tó fẹ́ máa fi ṣe tó fi wá tó máa kámẹ́rà mi ni ó kámẹ́rà òdòdó ó túnmọ̀ ìpé gíní ipé ìyàní ìbẹ̀rù ọlọ́run bá àríkẹ́ ọlá ó ti ṣubú nínú ẹ̀mí ó ti lẹ́ òun náà ló fà tó fi jẹ́ tó gíní tó fi jẹ́ tí àwọn ọmọ níbẹ̀ àmọ́ ní tó wá jẹ́ pé ìmọ̀ ní ìbẹ̀ tó bá jẹ́ pé ẹ̀mí bá lálàáfíà sí àdánwò sí ìbá ẹ̀mí ẹ̀ yóò máa jẹ́ pé gíní ikú ó máa jẹ́ gíní yóò máa jẹ́ ẹ̀rù ẹ̀rù bíbà ẹ̀rù jẹjẹ. pàtàkì wàá kéékèèké ó kú bá fún tó bá sì fún ẹ̀ báyìí tó bá jẹ́ lálẹ́jọ́ wà nílé jáde

wọ́n bàrà sọ wọ́n kalẹ̀ ní ẹ́ àwọn onílé èdè dídá sọ́mà yá ilé èdè tẹ́sì ní pé òkè náà lóṣù tó kó ẹ lọ ọba sábàbá ti ẹlẹ̀ yìí yá aláṣẹ láṣọ nílé ìgbà náà yá ẹ fẹ́ gbọ́ nígbà tí aláṣẹ padà dákẹ́ kí ló padà sẹ́lẹ̀ wọ́n padà sọ aláṣẹ kalẹ̀ kọ́lọ̀ tún wọn wà aláṣẹ tó fi fún ọmọdé lórí iṣẹ́ kejì so gbogbo bí ẹ máa gbogbo bí ẹ máa wò pé lóòótọ́ ẹ wọ́n padà sẹ́kẹ́ ni wọ́n padà sọ̀rọ̀ kalẹ̀ wọ́n padà kalẹ̀ yìí ọlọ́ọ̀bá àlejòọlá tó fi kú ẹ̀ ó fi yẹ pẹrẹ ọmọ àníbi àdánà wọ̀já àlàjúlì àdáró àyà ọlọ́ọ̀bá àlejòọlá wá ṣe ilé ayé yìí ẹ̀ ó ṣe ní ilé tẹ̀mí báyìí a mọ̀ tẹ̀mí ẹ̀ fún màdáró báwùtú lẹ́yìn Onye ní ọlọ́ọ̀bà àdìsọ́lá ó wá sí ọjọ́ ògbèdà ìsìyámà ẹ́ ọlọ́ọ̀bà àdìsọ́lá wá sí ní dáàrọ̀ jẹ́sà ọlọ́ọ̀bà àdìsọ́lá sí ní ilé ẹ̀sà ọlọ́ọ̀bà àdìsọ́lá sí fún sí ilé ẹ̀sà wọ́n bá dáàrọ̀ bàkọ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ tí ń bẹ́ múná ẹ̀rù tí wọ́n náà kò ní ṣe kiri múná yóò gbà lé ṣe kiri ẹ̀ ìrí kan ń bá lọ́lẹ́ ìyá rẹ̀ láti pé wọ́n kọ̀kọ́ ṣe kiri gbogbo ìyá àwọn tí wọ́n ti láì tóbi díẹ̀ káàtó tí ò tẹ́ bọ́ wọ́n kọ̀kọ́ ṣe kiri wọ́n kọ̀kọ́ di ààrẹ díẹ̀ ní múná ẹ̀ ìsìtì ànábìsọ̀ láwà lé òkàlám yóò lè bàbá wọn ẹlòmí ń bẹ ìsìfẹ́ alukur'an yóò lè bàbá ẹlòmí ń bẹ tó bí

yóò wá pe àwọn ará ilé àjẹ́nà yóò wá ní kò lóòrùn pẹ̀lá náà kò sí ẹtí débi ẹ̀mà tó nù kọ́ òun wẹ̀ á lẹ́nu náà ẹ̀yà ará ilé ẹ̀yẹ́ wá tó lé náà náà ẹ̀ kúrú gbére o ẹ̀ máa bẹ́ẹ̀ lọ gbére ni ẹ̀yìn òní ti ẹ̀yìn òní jáde náà kò fà ní wa ọlọ́ọ̀bà àdúgbò ọlá yẹn tó náà kó máa fà yìí mẹ́lẹ́kùnrin máa wù ọlọ́ọ̀bà àdúgbò ọlọ́wà ní kan mọ wa ẹ̀ ọlọ́ọ̀bá ìṣẹ́lọ́ wà bèèrè lọ́wọ́ ara lè lágbẹ́sẹ̀ máa àmà ìṣẹ́jì òní ma fún ẹ́ òun náà ni ó máa yìn àmà òun bà wá ẹ́ ikú bà wá ó dá ó bá lè tó àgbà ẹ̀ inú àdídà lẹ́sẹ̀ wà wà lẹ́wọ̀ sálàkùkà ẹ́ wọ́n ni àdábì ní kan nínú àwọn tàbí rẹ̀ ní wọ́n kọ́ kàbú àdábì wá sọ fún mọ́lákùnrin mọ́ òṣùké káàkiri pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú àwọn ìjọ náà ló wà mọ́lákùnrin ti pé mo mọ́ jù wọn lọ kò sí àsìkò nípa ọ̀sán tí wọ́n wọlé tí wọ́n jáde tí èyí tẹ́ ìtọ́káwò ọmọ wọn ọmọ ìrìn àti ìsọ̀lá wà ìsọ̀lá so ọlọ́run bá ti sọ́dọ̀ wá pé ìkúrè tàbíkà ẹ̀mà wọ́n ti sọ ọlọ́ọ̀bà ìṣẹ́lọ́wà nítọ̀ gbére o kò o kò tí o tẹ́ mọ̀ pé nígbà tí a bá jẹ ọmọ tẹ́wà bí àjẹ́ yóò wá kéré ní kú o ẹ́n ó ti wó pé kí ní ìyá ti pọ̀ jù kẹ́rì ò bọ́lọ́rùn ọlọ́ọ̀bà ìṣẹ́lọ́wà bẹ́ já gbogbo sàmà ẹ́n ọlọ́ọ̀bà já gbogbo kí ní gbogbo sàmà tẹ́yìn ọmọ ní ah, ọba dé gbà kan ah, ìgbóyè wọn ní ìyá tó bá jẹ ọmọ ẹ́n tí ò bá ni yóò padà pa ọlọ́ọ̀bà ní ọlọ́wà ní sọ ọya láti gbogbo olùkú ọwà tó ń gbé ẹ̀ káwọn ará ilé láti lè mà pé ọlọ́ọ̀bà ní ọlá ní ọba àwọn àwọn náà àwọn ará ìjẹ náà ní oníwà ìjẹ náà tó jáde ìjọ tó jáde bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bà ní ọlá iṣẹ́ yìí ẹ́ ọlọ́ọ̀bà ní ọlá iṣẹ́ àtúnṣe àbí kọ́ wá gbàgbé yá ẹni tó ní rẹ́kọ́ọ̀dù ìyá kan kó wá sí sínú kíni kó àwọn ìwà àwọn àwọn tó wà á ah, wọ́n jẹ́wọ́ gbogbo mùsàárẹ̀ orí ìrìnà bọ́ta tẹ́gbẹ́ tó wà nínú pé ọkà yẹn balẹ̀ àtúwà yọ ọ̀rọ̀ lọ́wọ́ balẹ̀ jọ lọ́wọ́ ìjẹun wọ́n tó bá ti wà jẹ́ náà ọ̀rọ̀ tó bí a àmìnà wà ó ti kà jẹ́ nàkẹ́ lọ́kọ̀ tó báyìí ọlọ́wọ́ balẹ̀ jọ ní ẹjọ́ ìṣe gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ẹ́ lẹ́bi lẹ́gbọ́n lẹ́bi wá lẹ́gbà tó bá padà ráì ṣe kí ni tó ìwọnú àjẹ́ náà ẹ́ tó kú òní tó òsì kàkà máa kó lè tó sáájú náà wọ́n tó wá mọ̀ pé lórí oṣù àti jẹ́nà mi àmọ́ ọ̀nà wà nínú náà bá ti ọba àti ẹrù wọn àwọn náà ní àwọn náà ní fún pé ó padà sí ó padà nínú náà yẹn. náà <clears throat> àti ọlọ́ọ̀bá àríkẹ́lá ní bí yàbìlúwà fún ayùmùn àtàlù àmàlà ayé ní yàtàbíra fún ọlọ́ọ̀bá àríkẹ́lá já láti ṣe kíni yàtàbíra fún láti lè bá ṣe kíni láti lè bá ṣe ìdánwò fún ọlọ́ọ̀bá àríkẹ́lá fẹ́ láti àfẹ́lẹ́ àwọn àbá onítàfíì alìmáàmù sùfí alayhi rahmatullah ẹ̀ nítorí gbọ́nà ọmọlọ́wọ́ àlìkẹ́lá tó sọ pé alladhi khalaqa al-mawta wal-hayat tọ́lọ̀ọba àlìkẹ́lá sọ pé ọba tó jẹ́ pé òun náà ló dá ìtẹ̀mí àfikún láti bá ní láti bá àtàyíwò wọ́n ní ìtumà rẹ̀ ẹ́ tọ́lọ̀ọba àlìkẹ́lá fẹ́ sí àyíwò kọba àlè òun pé ayé àkùbárò fún lè lọ́wọ́ ti tètè wà tàbí ó mọ̀ná ànábì jẹ́ ká máa ṣe kíni ànábì jẹ́ ká máa rántí ikú lọ́pọ̀lọpọ̀ olóòrùsọ̀lá àlùfáà máa kí èyí ní máa ń tó àṣà kí èyí ìgbé tó sílẹ̀ bá mọ́ ẹ sọ́mà rẹ̀ ti bó ti kiri mo di rọ̀lẹ́ kílẹ̀ bá tún sún lọ́sùn rẹ̀ ti bó ṣe kíni ó dàárọ̀ máa palẹ̀ náà kúkú yìí alájọjọ ká máa ṣe kíni ká máa rántí fún nínú gbogbo gbà ó má jẹ́ pé ikú yóò padà wá dé yóò padà wá ká wa má. náà abáwa àtòdì wọ́n ní ọlọ́ọ̀bà àlùfáà fẹ́ wò pé tààlẹ̀ni tí ó ṣe gíní tààlẹ̀ni tí ó pọ̀ ní ìrántí ikú tààlẹ̀ni tí ó máa rántí ikú lọ́pọ̀lọpọ̀ tí ó máa rántí ikú lọ́pọ̀lọpọ̀ nínú yìí ọlọ́ọ̀bà àríjọlá ó dá ìṣẹ̀mí àti gíní àti ikú wà á ṣàlẹ̀ sí ìdáadáa tààlẹ̀ tó sì máa ṣe gíní tí ó tààrí bí ìbẹ̀rù rẹ̀ ẹ́ tó fẹ́ bí ìbẹ̀rù kó ma bá ẹ́ tó sì máa fáyà tó sì máa sọ́ra nítorí kíni nítorí ikú ìtọ́nà ọba àti ìṣẹ́lá tó yẹ ìdáwà nù ó dáwọn ká máa tẹ̀lé abàdí bá ti kíni abàdí wà bẹ́ẹ̀ ọjọ́ ẹ́ ká máa sọ́ra láti máa wò pé ikú bá lọ́dẹ̀ ṣe báyìí kọ́ ikú bá lọ́dẹ̀ láti máa báyìí mọ́. oníkàlùkù náà yẹra oníkàlùkù máa yẹra rẹ̀ nígbà ògbà tó bá ti fẹ́ sùn tí àwọn ohun tí mo fẹ́ sùn yìí láti ẹ̀wá ní oṣù wá sojú ọgbọ́n tó tún kú ẹ báwo ni ilé ìsàlẹ̀ dàda ṣe tọ́lọ̀ dàda ọkà ló gbọdọ̀ máa yẹra rẹ̀ wò èwo ni bẹ́ẹ̀ ẹ̀rí pé àdánsọ̀lọ́wọ́ àlejò sẹ́lá ẹ̀rí pé àtàbà bẹ́ẹ̀ sùn àdánsọ̀lọ́wọ́ àlejò sẹ́lá àdánsì máa ń tó kọ́ wa pé a máa ń sọ̀ mí tẹ̀lé wa ni eré yọ̀ là ń sọ yìí o àdánù máa wò ẹ̀ ń kọ́ wa máa fẹ́ lọ́ọ̀bà àlejò alápẹ́tọ̀ ẹ̀mí mi ò mo ti mo ti dá ẹ òwò náà tó bá tó kíni tó bá ẹkọ bá rẹ́yìn ní jẹ́ tó bẹ́ dá padà mọ́tàbá ń sọ tó ẹ̀dùn kó bẹ́ gbà á ní ẹ mọ́tà gbà á ní kíni mọ́tà gbà á ní mọ́tò yìí yóò sọ fún tèmi ara rẹ̀ ní kọ́lọ̀ ọ̀bà ìṣọ́lá ẹ wá rí ẹ tó bá wá ní tó wá ń ṣe eré lẹ́yìn ìyẹ̀kú nù kàn nílẹ̀ àgbà ẹ ada ada ìrúgbà rẹ̀ ẹ yóò tó kíni yóò kéré tí ẹ̀ lábàá ń gbé láti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ti ẹ ẹlòmíì mo tẹ́lẹ̀ ní ìhà àbàìtẹ́yẹ ẹ ká ti àkíkù kaba yìí by twenty years ẹ̀ka ti àti ìgbàgbà yìí ìta ló sọ fún ọ pé twenty years ìta ó lò láyé mélòó mélòó mélòó mélòó ẹni kẹ́kẹ́ ẹ yóò máa ṣe pàtàkàtà káàkiri ní ẹ wọ́n tún jẹ́ àfáàlùmú ẹ ní àìsí láyé ó wà láyé ẹ ní abọ́ ẹ̀ gán abọ́ ẹ̀ ti rẹ́ẹ̀dì gán ẹ abọ́ tó fi sí ó ti rẹ́ẹ̀dì ó wà láyé ní ojú wa. àwọn kan máa ń wò ní àárẹ̀ ìta fáyìí ààrẹ kan ní máa bá yàn àjẹm àsìkò ní máa kú yàn kó láyé mélòó mélòó tó kú mélòó tó rẹ̀ ẹ̀ ọ̀tá tó kọ̀ ní ilé máa tàbí bẹ́ẹ̀ ìlà àtọ́lọ́ ìdánimọ̀ ọ̀tá tó kọ̀ ní ilé mélòó mélòó àjọ lálàáfíà tó jẹ́ pé máa tàbí bẹ́ẹ̀ ìlà yóò sì kú lálàá ìlú ọ̀pá tó ṣe òbí àfẹ́ yóò fọ ẹ̀jẹ̀ òun ó lálàáfíà ká pé òun náà lára rẹ̀ dá yóò sì kú ó rẹ̀ fáyà nù bájú bájú rẹ̀ ti tó yóò ṣe kí ni kò nílò tẹ́kíta tí ó lè mú ìtẹ́kùn ìdíkù. wọ̀gáṣe ìṣẹ̀fí ní àṣà ìná ní nàìjíríà mélòó mélòó aláàárẹ̀ tó jẹ́ pé ó rẹ̀ fàájì lẹ́gbà tó ti gbádùn ó ti tún lo ilé ẹgbẹ́ tó máa pẹ́ sílẹ̀ òkú rẹ̀ ni wọ́n máa sábà kápá ògbé jáde ní jẹnẹra yóò ti dẹ́gẹ́ni yóò ti jáde yóò ti dára àbíà ìjẹ láti wá mọ̀ pé àti ní báyìí òun náà ní kíni òun náà ní láti kó láti bá tó ó jáde láyé ẹ̀ láti kò bá fi tó ẹ̀ ilé ẹgbẹ́ yóò ti kíni yóò ti máa ti kíni yóò ti máa tẹ̀lé lọ yóò ti máa tẹ̀lé láyé lọ kiri tó wọ́n ní gbọ́dọ̀ ọlọ́wọ́ bá àbíṣe láti fi ẹ̀dùn wa fún ayélu àmúdáná àmàlà wọ́n ní ayé báyìí wú àmàlà ọlọ́wọ́ bá àbíṣe láti wò pé tani yóò ṣe kíni tani iṣẹ́ ilé ìjà tani yóò jẹ́ ẹni yóò máa ṣe yóò jẹ́ oníṣẹ́ ilé nígbà tó ti wà láyé ọlọ́wọ́ bá àbíṣe láti nítorí ẹ̀ òun náà ló ṣe kíni òun náà ló ṣe wa ọlọ́wọ́ bá àbíṣe láti ọgbọ́n àbí ìṣòro ọlọ́wọ́ bá àbíṣe láti òun náà ní ọba tó jẹ́ àgbàlẹ̀ ọba tó jẹ́ pé ní àgbàlẹ̀ ìjà náà ọba tó jẹ́ pé òun náà ni ọba tó tóbi ẹ̀ ọba tó jẹ́ pé ẹ̀ kò sí ìyàrí gbígbàmọ́ rẹ̀ kọ́nà ọba àdìgbàlá bá gbàyẹ̀ mú ìjẹ́ tó lè ṣe kíni ẹ̀ ìjẹ́ tó lè fọ́ bẹ́ẹ̀ ẹ̀ ọba alágbára tó lè gbàyẹ̀ mú sẹ́nìkan kò lè ṣe kíni tí ó sì ní fọ́ bẹ́ẹ̀ òun náà lọ́wọ́ ọba àdìgbàlá ó wá ní alẹ́ ẹ̀rí tó pọ̀ lọ́wọ́ àlùkùránì ọlọ́ọ̀bà àdìjọ láti máa ń tẹ́kẹ́ ní tó bá lo gbólóhùn àti ní máa ń tẹ́kẹ́ ní bí yóò fi àlùbàbò yóò fi là ẹ̀yìn tó tọ́lọ́ ọba àdìjọ láti wá sí ní orí báyà lò tó bá fi ìsà rẹ̀ báyà lò ẹ̀ agbára rẹ̀ tó fi gbẹ́gbẹ́ agbára rẹ̀ tó bá báyà lò ó kò sí kankan ẹ̀yìn tí ó sẹ́kù lórí rẹ̀ kò sí àkàtí ọ̀rá nù ọlọ́ọ̀bà á máa ti wọ́n máa sàkóyè ti fún yẹn so olóhùn eléyìí ti wá lọ́kàn balẹ̀ tó kó tá a bá ṣe ẹ ọlọ́run balẹ̀ jọlá rẹ̀ láti ṣe ní ìtajà rẹ̀ ẹ ọlọ́run balẹ̀ jọlá ní ẹgbẹ́ ìgbà ní àmì àgbẹ̀lùmọ̀kú òwòrán ọlọ́run balẹ̀ jọlá rẹ̀ àgbẹ̀bí fún àwọn ẹrú mi ní o àmì àgbẹ̀lùmọ̀kú òwòrán fún wọn ní ìrọ̀pẹ́ èmi tẹ́ rí o ẹ ọba ọba aláforíjì ní ọ̀làdáàbù àìsàlẹ̀ ọlọ́run bá lọ́wọ́ ẹ̀kọ́ fún bákan náà tọkàn pé ìyá mi náà bákan náà o ìyá ẹlẹ́sẹ̀ lè wò tó yí là méjèèjì náà ní pẹ̀lú ọ̀rọ̀ ọ̀bà ìṣọ̀lá ìdí ẹ̀dá fún ọlọ́run ọ̀bà ìṣọ̀lá ti bá mi tàbí wà tó wù ìwàkọ́lọ̀ ọ̀bà ìṣọ̀lá ó ti àtúbọ̀ lọ́pọ̀ àtúbọ̀ ló ẹ̀ ti dáhùn ìgbà máa wí ní ọmọ wa dáa ó ti àwọn kò tẹ́ tó bá ọlọ́run òróró

ọba ìjọba ìjọba orí àwọn àìsàn àti owó ìjọba ìjọba tó tọ́ ó jẹ́ ìdí ìwà àti àgbọ̀ ìjọba tó jẹ́ bá tó bẹ́ẹ̀ ọba ìjọba ìjọba àti àkóso tó ti tọ̀ ọ́ ìnáwó ìjọba ìjọba ọ̀pọ̀ ìrọ̀lẹ́ ọ̀pọ̀ ìjọba àti ìnáwó ìjọba wàhálà ìjọba ọ̀pọ̀ ìjọba. tó ṣẹ̀dá. Náà bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ wọ́n ní ṣéńjẹ nínú ìṣe ìṣe ẹ̀dá ọlọ́run ṣẹ̀bí kì í ṣe ẹ̀dá tí ó ti ṣe ìṣọ̀ fún yẹn wájú ọ̀sẹ̀ ọ̀sẹ̀ yàrá náà ń bẹ́ẹ̀ ní ṣe ìṣẹ̀dá ọlọ́run ọba ìjọba lórí ti fi ìkẹ̀kẹ́ wájú ọ̀sẹ̀ ọ̀sẹ̀ yàrá òun náà yà kó àná. Al-Qur'an kalamullah ọlọ́run ọba ìjọba náà ló wá ti kẹ̀kẹ́ ẹ̀ yóò ti ṣe yóò ti ṣe fún ọmọ àdébí ní àlùbá ló ti tẹ̀lé mọ́ mi àti ẹtí bá kà ọ̀nà ẹni tó bá jẹ́ òbí àti ìyáàmà ẹ̀ àtúrà tó ìkọ́kọ̀rá àti tó àlùbá àwọn ènìyàn ó fi àwọn òbí ti àtòbí àlùbá láti kiri láti ti pẹ̀ tí wọ́n ẹni bá máa ta àlùbá tó la eléyìí náà ìdáhùn sí ìdérí wọn dáadáa àyà. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك